I texted my ex, I come to my bed, now I regret, wish I could forget now. Damn, I didn't intend for this to get so complicated, so intoxicated. Never again will I be wasted. I know I messed up, so I gotta go. Me. 4.03 on the clock on Fresh 105.9 FM. That was Kiss Daniel with Boys Are Bad. Yes, guys, you're hanging with Rolake Disturaka Tuesday. And as we do on the show, a quick rundown of things to anticipate. We're starting off with the girls. And as we do on Tuesdays, we're going to pose our question of the day in a short while. And I'll introduce the ladies as well. So you want to stay tuned for that. Right after we head out at 4.45 p.m., the sports crew takes over. And they'll update you till 5 p.m., at which point we'll be switching things up on Fresh 105.9 FM to clear the way for Sir Yinka Ayifele and Eniton Olusegun Bamidele, that's EOBJP. And together they'll talk about it from 5 p.m. till 7 p.m. And at 7 p.m., don't forget to stay tuned for the national news, first in English, and the translation in Yoruba comes up right after. At 7.30, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Olowu BYZ. And from 7.30 till about 8.30, together we'll track trending stories for you you from newspapers across the country and around the world. And at 8.30, we'll switch things up once again, check out the entertainment scene. But I can't tell you too much about that. You have to stay tuned to know exactly what I'm talking about from 8.30 till 9 p.m. Once again, my name is Rolake, and this is Fresh 105.9 FM. The next song coming up is by Bryson Tiller, and it's called Always Forever. left to say Please say you're doing it for me, then say bye Say, say bye, bye Say, say now, girl, say bye never really past 4 p.m. and this is Fresh 105.9 FM. You just listen to Bryson Tillers, always forever. It's a Turaka Tuesday on the road show with Rolake. And between 4 and 4.45 p.m., I get my ladies together and together we discuss what we like to call matters arising, <laughs> right? Yes, matters arising to us guys, sometimes to you as well. I want to introduce my ladies. I've got, starting from my middle, Sherry Fat is right opposite <laughs> me. So welcome, Fat. Nice to have you on the show. Hello, everyone. <laughs> this Ojuto story, is a problem. Every week I cannot prepare myself enough for it. <laughs> welcome. Hi, Fat. Nice to have you here. Mary. Give Sunday. What's going on? Good evening. I'm good. You're good. Nice to know. Damla Lamo is here as well. Dami, what's going on? Good evening. Very well. You're very well. Okay, you people don't sound convincing, but it's okay. I don't want to know. Are you okay? Yeah. I'm okay. Okay. They say they're okay, so they're okay. My ladies are good, and I'm asking if they're okay because I'm about to shock them a little with the story I'm about to share today. So I need you to be <laughs> very okay, right? Okay. I saw this one on Instagram, and it got me thinking. Hmm. I don't know what you do if you find yourself in this situation, so I'm just going to read it to you. Very short. The lady says, The first time I met my boyfriend's mother, I was six weeks pregnant. She pulled me aside, called me a future single mother, and said, terminate because her son was the worst thing that ever came out of her womb. He said, he said she was crazy. I love him. Who am I to believe? You meet your boyfriend's mom for the first time. I don't know if I should say fortunately or unfortunately, you're pregnant, you're six weeks pregnant. Boyfriend's mom sees you and whispers in your ears, hmm, hello, future single mother. <laughs> and asked you if you know what's good for you to basically terminate because her son was the worst thing that came out of her womb. And if you like yourself, you should basically terminate. You tell your boyfriend who says his mom is crazy who are you going to believe? The mom that says, Beware of my son is a psycho, or the son who says his mom is a psycho, <laughs> forget so, Double you know, wala. even if it's not this specific situation, obviously, this happened to Americans. There are many things in this story that I had to summarize and abbreviate and change words around. That happened to Americans, right? But as a Nigerian, if you meet your boyfriend's mom, and for some reason your boyfriend mom calls you aside and says you deserve so much more you're, you're better than this just leave this boy alone how would that make you feel? Would you be inclined to want to listen to his mother that is warning you about her own son? Or you're going to believe that, you know, whatever your boyfriend said is what it is and you guys will just keep going, hoping for the best? I mean, this is really a big deal because for a mother to say something about her, because nobody yeah. knows the son like the, the mother, mother should, right? So the best thing in that situation is to seek God's intervention. I'm going to pray my life out for direction, honestly. That's just it. then <laughs> what would you do? Hey, for for the mom to actually say something like that, definitely it's something serious. But at the same time, she might for be crazy, a person right? like me, <laughs> no, no, no, not necessarily crazy. But then, <laughs> for someone like me who's so uh, a critical thinker, I like to look at it in two ways. What if she's saying that just to scare me? You know, she might not actually mean it in that direction. And the boyfriend is there saying, "I love you, you're everything to me." The thing is, for me, I would just try and do everything possible to avoid that family as a whole. <laughs> the boyfriend and the mother, and the mother. together. <laughs> Everybody should get that. <laughs> yes. Mary Gift, what would you do? I think I'd agree with Dami. I'd avoid because there's a problem. The mother is saying my son is crazy, mm -hmm. and the son is saying my, my mother, is crazy. crazy. So obviously that family is, you know, there's a crazy streak there. So I just run for my dear life. I, run, I wouldn't think twice. You're already in a relationship with him, though. And um, it, we are not married yet. <laughs> I mean, true. That's it's, true. it's a child. Mm. He but could still have visiting rights privileges to see his but there's something fundamentally wrong with the mom with the mom saying that about the son and the son also saying that about, about the mom. mom, I, don't mm-hmm. think i want to be in such a situation i'm inclined to agree with you guys ladies i'll definitely pray like sharifat said and while i'm praying i'll avoid them <laughs> that's what i'll do my my response and reaction will be a combination of their responses and reaction <laughs> i'll pray about it for direction what if like dami said this mm. is his mom's way of trying to scare me away because there's some girl from their village that the mom will prefer he marries. Mm-hmm. But at the same time, what if the mom is trying to warn me that this boy, yeah. I've taken him for deliverance everywhere. The thing that is wrong with him, there's nothing we can do about it. You know, they say sometimes you have to be wise, right? Hmm. But yeah. the fact that the mom is telling me that mm-hmm. that's worrisome a little. Yes. Because mm-hmm. you love me more than your son. I think I'd be inclined to want to believe the mother. Me too. Yes, yeah, I'd be inclined to want to believe. But what if you find out that she has a mental health condition like bipolar or something, where she really does say things that aren't happening? So why does it have to be about the guy? it could be anybody. That yeah. day was just about the guy. The next day could be about anybody. <laughs> prayer is the answer to this thing. <laughs> prayer is the master I'm sorry. Key. I yes. might not. I actually would not pray first. Okay. I'd run first. <laughs> Think about it. Honestly. Then I pray mm. because it depends on how the son also tells me that my mom is crazy. If he actually says, "Look, my mom has some mental condition," it's different from she's crazy. Mm -hmm. I mean, mm-hmm. she's really. Mm. Mm-hmm. -hmm. Our studio lines are live. You can join the conversation 080 32 1059 1059. So it's very simple. We're talking about a story that, you know, we found on Instagram. It happened to an American couple. The lady says that when she met her boyfriend's mom for the first time, she was six weeks pregnant, and that the boyfriend's mom came up to her and said, future single mother and told her to basically terminate because her son was the worst thing that ever came out of the mother's womb. She told the son, the son says his mom's crazy and she loves the son, so she's wondering who to believe, the son or the mother. Should she be worried about what the mother said about the son, or should she be worried that, you know, the son says that his mother is crazy. <laughs> that, that's just the situation. we're trying to juxtapose it to a Nigerian setting and think about times that family members of your significant other warn you about your significant other because hmm. mm. that happens as well. Yeah. So, are you inclined to believe if his sister tells you something, if his cousin tells you something? You know, are you, who are you inclined to believe? I'm inclined to believe the any family. of his relatives. <laughs> <laughs> the family, but, but same relationships are supposed to be about trust, right? Yeah. so did they love you so much that they just want you to know? For them to come out to me, ah, uh, something must be going on. What if they ask brother for money and brother didn't give them, and just to be spiteful, they're letting you know that brother has them? a side chick. I'll make my findings actually. Okay. I will investigate. So they all can be saying the same thing. Hmm, hmm, hmm, hmm. okay, you see how Adam is taking it. Guys, I want to hear from you on the show today. We're live on Facebook, so you can drop comments on our live feed. I'm on the studio lines to dial 080 32 32 1059 080 Ooh, hello, good hello, evening. Good afternoon. Oh, Hello, hi. good evening. Hello, good evening. I can hear you. Welcome on the show, sir. Your name, please, and where are you calling from? Oh, please. Uh, I, I, I would like to apply. I don't, I don't want to mention my name okay. because I'm a this the similar thing happened to me. So oh, really? <laughs> Okay, Mr. Yeah. Anonymous, please let's have your story. Thank you, Thank sir. Thank you very much. I will, I will advise the lady to try first. Okay. Because women, my mom we are four in number. My mom have preference among the children. Okay. Because I'm always against when I notice something wrong. I say, "Mommy, this thing you are doing is not good now." Hmm. I don't know that you want correct agbalagba. Hmm. So for that reason, my mom sees me as a very stubborn boy. Hmm. Not that he hates me as a child or oh, through the effort of her, eh, but among the five favorites, I'm the least last last. So the day I brought my fiancée home, hmm. my mom was telling her that look, eléyìí ó sọ́bọ̀ ò tí rọ́kọ̀ o. your mom told her ó sọ́bọ̀ ò tí rọ́kọ̀ o. she was not joking about it o. wow she wasn't joking about it. how did your fiance take that? Eh? how did your fiance take it when your mom said that? she she was like well, she just keep it to herself and based on that reason she refuse you know as she just withdraw and things like that. wow you understand but today that lady i'm talking about maybe 13 years ago. Okay. Today, the girl is regretting me. She's my account officer in the bank I'm using, okay. one of the bank I'm using. Mm. She's married, but she's regretting me mm. because for the past 13 years that she got married, the husband he got married to has not been a responsible person. Mm. Yes, sir. Meanwhile, so she made her decision based on what your mom said. Most mother, most mother, out of her time, you know, no, no, no mother on her tell Africa mm. that doesn't have favorite among their children. Mm. So if the one that is not their favorite, they can say something at times. Mm. Maybe only Mama for wrong. I don't know. Mm. Mm. You understand? Yes. Uh-huh. yes. So what I would say is they, there are times you, I they will just say something out of, you know, the lady should not just conclude okay. by saying, hey, let me just move. No. Mm. She should just, she should give it a try. Thank you very much. Thank you very much, Mr. Anonymous. I appreciate you and for sharing your experience as well. We are really grateful. We don't take it for granted. So can you see real life situations affecting real people? Hmm. When hmm. I started this story, you were already thinking ah, I can only happen can, in America. Honestly, honestly, you see I'm that it happens I'm right surprised. here. African, the mom told the fiance. The mom told the fiance, ah, oh, see Rocco, Ele is stubborn gone, meaning you've not found your husband yet. This mm -hmm. one's very stubborn. And that lady acted on it. She ended up not going through with the relationship. Yes. Now, they're both married to different people and he says the lady is regretting she acted on it so what mothers say sometimes really can make or break I, as he was talking, I don't know if you noticed that I zoned out for a minute. Yeah. I just remembered somebody telling me about trying to get a job with their aunt and not being able to get the job. And what did the aunt say? What was the reason? Aunt says, I can't give you the job because of the things your mother said. Hmm. Wow. Do you get? So perhaps in times where that child misbehaved and in mom's venting, mm. reporting, over reports, starts to make people even start to distrust the child. Mm. Do you understand? It might not be malicious, like he said. His mother probably doesn't hate him and does not wish that he does not get a wife. Mm-hmm. But she might have been angry in that moment and just says, that's it. That's but true. how easy is it to just move on just like that? No, like don't, don't let's run. lie. <laughs> Ah, don't let's lie. Most most ladies, right? Um, until you say yes, there's always some other person that can knock on the right. door. So yeah. she moved on because there were other people knocking. Yeah. <laughs> yeah. Hello, good evening. Well, good evening. Hi, good evening to you. What's your name and where are you calling from? Nice to have you on the show. Welcome, sir. Let's have your contribution. Michael from Ekpe, please call back. I don't know what happened to the network there. The numbers remain the same 080 1059, 1059. Those are the numbers to dial if you want to participate on the show today. Yes, let's take another call on the show. Hello, good evening. Yes, we're going to take a commercial break. When we come back, we'll take a music break as well. Don't go anywhere. Don't touch that dial. Keep it on fresh 105.9 FM. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Mo ṣe àwárí oògùn adènà ìgbóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mo wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára. Níṣẹ́ yà mí nígbà tí mo rí kà pé ó ṣeé ṣe kí obìnrin dára rẹ̀ gún ní abẹ́rẹ́ sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀. Mo pinnu láti gbìyànjú ẹ̀wò pẹ̀lú ìlò ẹ̀kan. Ó lè dènà oyún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ṣẹlẹ̀ ò kọ́kọ́ ń bà mí fún nígbà àkọ́kọ́ tí mo dára mi gún lábẹ́rẹ́ torí ohun tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé gbígba abẹ́rẹ́ máa ń mú kára ni mí ṣùgbọ́n èyí rọrùn kò sì tilẹ̀ dùn mí ogun adènà ìlóyún gígùn ẹni lábẹ́rẹ́ tí rómi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. ǹjẹ́ ò ń fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ pè wá lónìí pẹ̀lú pípe nọ́mbà three two one tàbí lójú ayélujára wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera ìjọba àpapọ̀. Intro Tuesday, Jumia's Ninja Shopping Festival. A shopping festival? But will I get discounts on fashion? Who cares about fashion, Joe? Give us price slashes on game. I beg, who game help? Give me cosmetic deals for the glow up. No! no give, give, me the, the latest, latest smartphone, dresses, groceries, electronics. Guys, relax. From 12th July to August 29, 2021, Jumia's Ninja Shopping Festival is bringing you everyday deals up to 60% off every day on all your daily essentials and much more. Download the Jumia app now and let the shopping begin. Jumia, your everyday delivered. When malaria wan your power for your side, it go knock you down. I'm I'm a a Amatem such gel. Like I tell you no say, malaria medicines wey no get bad taste no bitter taste for mouth, and e dey easy to swallow. Try, Ah, correct game changer. a Amatem soft gel. When your man gets set, go. I'm a Amatem don't start to come out. Malaria for your body, try. Sharply, sharply be that. Use Amatem soft gel. Bounce back easily. make you day in charge of your game with amatem amatem amatem soft gel. amatem soft gel Now to treat malaria if body not well after three days see a doctor. Taylor is frustrating me. How does a round neck become a v-neck for God's sake? Ah, my deadline is tomorrow. What are you thinking about, Angela? With the new normal and everything, I've been more stressed. And my workload at my job has increased rapidly. My bills have also gone up. And I'm thinking of how I can meet up. And I don't even have enough to fund my fashion designing hustle. Wow, that's quite something. Why don't you sign up on Alert and get a salary-based loan don't have to step in a bank and several documentation. Really? Download the app and have access to the salary based loan to help you manage things better. That's what I've been doing, though, And they've been giving me the financial support I need. Ah, uh, ah, uh, you're not a good friend, oh. And you're just telling me now. Get your salary based loan on a lap with zero documentation, all in the palm of your hand. Note this is only available for salary earners. Terms and conditions apply. Alert powered by Bank. There are two kinds of people when it comes to bargaining. 500? You don't agree 450. And? Madam, I can take him for 270. Save yourself the hassle. The bargaining has already been done for you with Jumia's Nigeria Shopping Festival. Starting from July 12th to August 29th. Shop up to 60% off on food items, toys, clothes, games, traveling bags, and smart gadgets. Pay with cash or POS on delivery. Download the Jumia app now and enjoy deals every day on Jumia. Your everyday delivered. Babe, that girl must be using something. Ah, hey, Berry, what kind of something? You to see how she's always smiling, displaying her 32. Yakuku writes, right. I know her secrets. I know what she's using. She uses it twice a day. Eh? Tell me her secrets. Hmm. I'll give you a hint. A B Z. ABZ? Yes, ABZ is the secret. Close Up contains antibacterial zinc, ABZ, which gives you three times more freshness and three times more protection. Better than your regular toothpaste. Now you know the ABZ secret. Eh? The new Close Up is her secret. Everybody must hear. Uh uh, you can't keep a secret. New Close Up with antibacterial zinc. Triple the freshness, triple the protection. ẹ̀yin ará lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero hero hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé. Fresh 105.9 FM. Invigorating. ¡Dios! 429 on the clock. This is Fresh 105.9 FM. Welcome back to Turaka Tuesday on the road show with Rolake Dami, Sherry Fat, and Mary Gift. And we're talking about um, crazy situations that happen between families and you know <laughs> family members and specifically we shared the story of an american lady that complained that first time she met her boyfriend's mother she was six weeks pregnant and the boyfriend's mother came up to her whispered in her ear saying dear future single mother and then proceeded to tell her to terminate and you know leave her son alone because her son was the worst thing that came out of her womb lady in question says she talks to her boyfriend about it who says his mother is crazy she loves him and she doesn't know who to believe does she believe the mother or the son who's crazy. Mm. <laughs> and you heard from one of our callers, Mr. Anonymous. He said he went through uh, a very similar situation and he shared his story with us. Have you been through a similar situation? Have you been through a different? What would you do if that was you? Hello, good evening. Hello. Hi, good evening. Please reduce the volume of your radio. Thank you. What's your name? Where are you calling from? I'm going to have to let you go, unfortunately. 080-3232-1059. 80 1059 Hello, good evening. Hello, good evening. Hi, good evening to you, sir. What's your name, please, and where are you calling from? Yeah, my name is Omotola. I'm calling from Idianure. Nice to have you on the show, Mr. Omotola from Idianure. Let's have your contribution, sir. Yeah, to my own little experience, I just saw the lady should have waited to see the kind of person the guy is. Mm. Because I had a similar experience. There was the time I called one of my ex girlfriend, and the I think the mother picked up. The mother was telling me, I ah, "Don't call her again, no, cause we're not cut off anyhow." so, you get me? So I lost yes. the line. I just felt okay, fine. For mm. a mother to call his her-in-law with it hmm. for an ex-boyfriend. I just saw something is wrong with. Hmm. So later when I got to the story, I just saw. I later realized that. Hello. Hello. Wait. so I just said, okay, fine. On normal ground, the lady should have waited, see the really the kind of person the guy is, before she quitted the relationship. Hmm. That's just my own. Okay. Okay, so patience. Patience is your advice Thank in this you. situation. Thank you so much, sir. We appreciate you and your contribution. So, in his own instance, he calls his ex's mother, who says, "I ah, don't call her again. No, the girl, the guy that this girl married is a bit of a psycho." Wow. <laughs> so that's okay. Interesting. Hello. Good evening. Hello. Good afternoon. Hi. What's your name and where are you calling from? My name is Akande. I'm calling from Oregon. Welcome, sir. Let's have your contribution. Yeah, my own contribution is that uh, the lazy should just leave the guy. Hmm. Because you can't tell what the woman can do. Hmm. Maybe the woman has something that does not uh, uh, open to the girl. Hmm. And it's only the woman can tell. And before the woman can open up to the girl, that she, she, she just leave the boy. That means so there is something behind the issue. So it's just for the girl to leave the guy okay. for, for our own safety. Okay. That's my own contribution. Thank you very much. Thank you so much, sir. Uh -huh. We appreciate you and your contribution. There's nobody that won't see red flags if this yes. situation occurs. Like, why would anybody's mom say, for whatever reason, mm -hmm. you know, for whatever reason? Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling me from? Uh, I'm from the world, but I don't want to mention my. I, I'm a second Mr. Anonymous. Welcome on the show. <laughs> Let's have your contribution, uh, okay. sir. Yes, I want to contribute, but I want to narrate my own experience. Okay, we're listening, sir. Okay. Uh, growing up, I had lived with my mother and my immediate senior sister. Okay. Then, after school, I started working and got my own house. Okay. But I realized that each time I go to tell my mom, I have seen a lady I will marry. Okay. She tell me, bring that, let me see. Okay. When the lady comes, she will assess her, then come take me outside and say, ah, one that is like a like this. Uh, see her, do just shower. See, see, Oh no, I didn't know that the lady was doing hearing some of those things he said. Okay. That one just eased and walked out of the house. Okay. That one passed. Two years after, I saw another hmm. and brought her the same thing. So I decided I will not take anybody to do anything. Okay. So five years passed, and then I was a full blown man, and I decided to get somebody. Hmm. So this lady, being a genuine Christian, asks you to the call. I talked to her, and I was like marriage and all that. So, okay, okay, no problem. Uh, I asked her, will she come to me and saying that Christians don't do that? <laughs> I said, okay. <laughs> Then she said, what about my mother? Mm. I said, well, uh, my mother is at this place, so but understood that uh, uh, six months ago somebody told me that she had accommodation problem that landlord have uh, quitted them from the house. Mm. They said, oh, and I have a mother that has no accommodation. And then I am here happy. So it means if I can do that to my mother, I will do that to her mm. future. That before you can talk anything, that you want me to reinstate my mother, get her house. Hmm. Hmm. Hmm. Good woman. Then she now said, uh, where am I living? I said, I live in a room and parlor. Mm. It's surrounding me. And I'm the last. yes. He said, why don't I just give her one room and stay in one? Mm. she has never met these people before. Mm, and she's already soliciting and, for them. Mm. Yes, she already said. So I felt so bad and I stopped going to her. So it's not the one troubling me. Was it because of what she said? Okay, she was going to raise money uh, to support me so that I can get a class. I don't want to do it so she talked and talked. And so anyway, I didn't want to her money from mm. her. So I did like she said. Okay. I went and brought my mother and my sister home and vacated one, one room, for, them. them. Okay. And decided to stay in the other room. Now that there's somebody at home, the girl will not be scared coming to a single man's house. Mm. Fine. One time I went to work, my mother and my sister were home. Okay. There was no end to what they told her. This is I want to marry is a devil. They sat her down and were telling her all kinds of rubbish and about you. Wow. All sorts of things. have my, uh, eh, they have never had me impregnated anybody before. Maybe I'm uh, impotent. Uh, impotent. Hmm. Instead I give them money to eat to another. So when I come, the girl will stand. I'll feel so bad. Why will you listen to me? I want to send them out. They say no, no, just leave them, leave them, leave them, leave them. And then she was there with her own senior sister then. Mm. And her senior sister so loved me. Mm. And I'm glad that no other person will marry this lady but me. Mm. So each time she hears what they told her about me, she wants to practically come to fight them. Hmm. For me. Yeah. Just like, okay, I knew that I now had a candidate. This lady I want to marry was from my mother. Hmm. Her senior sister was from me. So it hmm. was one one. It's such a time when she visited. She wasn't staying there. She visited, mm. and I went to um, went to market with her money, bought things to come and cook for my mother and my sister to eat. Mm. So surprisingly, surprisingly, after cooking, she now removed her clothes and put on towel to grandpa. She has told me this up to five different times. She mm. said, hmm. "You remove her pants." We're putting her in her private car. This one was on her dress. Say, ah, see this can breast. Now one give to that devil. Ah, look at your hips. Hey, three time back. Now this uh, the uh, devil won't begin the thoughts all those kind of things. And they were talking here, there, putting here, there, and trying to talk address. You will not believe this. She said she didn't tell me until when they did it up to five different times upon her different visits. She now opened up to me. I said, you are so I've done so bad. So be bad. And I said, you know, you did this out. You know, this has happened. You know, leave this out. Mm. So, and I came back home and I stopped giving them money for food. Mm in fact, abandoned the house and went to stay with her senior sister. Hmm. Then, when we stayed for two months, they didn't see me. Hmm. Upon my return, and I saw a note on the table. I think I'm proving stubborn. Let them bet me with any marine on earth that will never marry that live over their dead body. Uh-uh. They still left a note for you on the table that you're proving stubborn yes. you never marry this yes. lady. Wow. That will never marry that lady over their dead body that they are speaking to me from the marine kingdom. you see, the thing that I, am <laughs> telling you the truth. I'm not find anything. Wow. So one week later, I went to work. I came back to their very house hmm. to them the note I saw. Hmm. soon senior sister had died. Ah, the senior sister that took you in. Yes. Oh my. Died became a problem for me. Where will I raise money for that? Mm. What will I say happen? All those stories, stories, stories, stories, stories. Mm. That now prompted this other lady. That's the one I wanted to marry, marry, to come and stay with me now. Okay, so now she's moved into. Okay. She moved into my place. Then I have not paid anything. Mm. So one of the nights she was sleeping, and then she started shouting the name of my fiance on her leg that they brought 12 injections and were injecting her leg. Ah. And one week after, we saw a big sore like the shape of Nigeria on her leg, like map. Hmm. I'm telling you for example, They started macheting and started doing the. In fact, I didn't know where my where my mother my sister went, but I understood that she went to their house to rent havoc on them. That they thought they could take their son, her son away, away from, from her. Uh, yes, yes, you know that she that they give her seven days. She will see what's wrong. So Eventually, she died. So we knew it was from her. But at the end of the day, the lady suffered so many things. One time she just went to work after she worked enough. As soon as she got to work, they gave her sack letter. So if you live, you live. in fact, at some point, I had to run away from the state where I was hmm. and took my way to another state so that I had no link with any family member. But the lady did not leave me until I did everything on her. Hmm. So she still steadfast. Hmm. So I think when things are happening to people, no matter how much contribution or affirmation you want to do to people on what to do, the decision is still there. Mm. It's your self decision. Mm. Hmm. You can mm. tell somebody do this, stay put, mm. the person dies. Hmm. So I think people should listen to two sides of the coin. Hear this, hear this, and then put it in prayer. God can help anybody else. Mm-hmm. So as I speak with you, I don't know if I'm a sinner. I've not bothered to know where they are and this is over 10 years now. I mean, they say this, the first rule in life is self preservation. So, I mean, we're not going to uh, uh-huh. judge that. Preserve your <laughs> life. That's what we say here. <laughs> yes. So that is why I decide not to go to anybody to them for anything. And this they I've had four children. So hey, congratulations. So congratulations. I, we are wanting to commit the incest with that and all that. Mm. And then she stood steadfast so I don't think any other person could be more terrible than the when a woman is fingering you and you know going like trying to give you feelings, feelings like, a man. Mm, mm, mm. Thank you very much. Thank you very much, sir. I do not take you for granted. Thank you for sharing your story and experience with us on the show today. Whoa, I don't even know where to start from with that one. <laughs> There's so many layers to unravel, mm-hmm. but I'm happy that you guys can see that these things happen. These yeah. things do happen. That was his mother. That was his sister. You know what? It, what could he possibly have done? What could be his crime? But I'm happy that the woman stayed steadfast, like he said. Mm-hmm. Went through all of that with him. They're together now, four children, and thankfully everything is as it should be. Hello, good evening. Yeah, good evening, my powerful general. I salute you, Amidombo. Welcome on the show. Nice to have you here. Yeah, good evening, ladies. Good evening. yeah. I'm going to start charging you. See the way all of them at the same time. Good evening. <laughs> Welcome. Uh -uh. <laughs> Let's yeah, have your contribution, yeah. bro. Yeah, for me, for me. Firstly, I think when it comes to issue like this, it's possible that there is bad blood between mother and son and also it's possible that the guy is not responsible hmm. and it's also possible that the woman is not mentally stable Sure. true mm. unlike Amiri Damilola Mary said you have to evaluate both of them hmm. and do your background check about both of them at least hmm. the guy also a father mm. get to know something about that family do your investigation and know the truth about that one. But regarding that murder, mm. if they're both okay, definitely you can't just marry without the concept of your yeah. partner's parents. Mm-hmm. Uh, and also Yoruba will say that, so particularly in Yoruba, Akimo Iga Osho Iga Osho They both know each other more than you. Definitely you do your partner check after that. If you know that that guy is responsible and uh, maybe uh, the guy is not the favorite, uh, mom, his mom favorite, And uh, maybe it wasn't our mom that brought her up. You know, they, we have mother and we have mom. Mm. When you have mother, your mother will say something like that about you. And, uh, about you, but when you have mom, your mom will say something about you. But I just want this lady, this lady to do the investigation, and if we have other support from the other family. And this guy is a very good guy. I think the lady can go ahead and marry the person. He know, mm. that the guy is good and the only other issue with Thank you very much, Amid. Unfortunately, I'm out of time, so I gotta let you go. But I really appreciate you. Thank you so much for your comments, ladies. There's no time for last words, so, <laughs> so all at once, let's say bye. bye. <laughs> this is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. it, it ain't a question. Oh, it ain't no one for guessing. No more than emotionally invested. Showing you all my imperfections. Oh, if I let you, don't take me for granted. Yeah, if I'm worth more than you could manage, manage, yeah. Fresh 105.9 FM. Invigorating. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful sporty afternoon to everyone. Um, welcome to the second edition of the program you've all been waiting for. Fresh Sport on Fresh FM 105.9 the Chelsea Football Club of all radio stations in Nigeria. We are broadcasting live from the music house located right here in the ancient city of Ibadan, the capital of your State. It is another wonderful time again that has been set aside to celebrate the latest and the biggest news. Fresh Port, Tuesday edition, a second half for this beautiful day, 15 solid minutes to speak the language of sport on the wonderful super dog that keeps you fresh all day. My name is Bola Hon Olalere your Radio G, the undisputed, incontestable, indefatigable. Ladies and gentlemen, the vibrant trailblazer, the voice you can trust when it comes to preaching the gospel to you, the voice that preaches the gospel of sport with high level of professionalism. On the program this afternoon, we celebrate the news surrounding the African Cup of Nations draw, the build up to the draw, and of course, everything is set at the Yahunde Conference Centers in Cameroon, the venue for the AFCON draw Nigeria will know their next eh, AFCON group opponent in no time. Also, in the course of this program, Uh, we will celebrate uh, the Aisha Buhari Invitational Tournament uh, set to begin next month. Aisha Falode, the chairperson of Nigerian Women Football League, is on the program this afternoon. Nigeria Super Falcons are getting ready for the Six Nation Tournament set to go down in Lagos. Uh, from the world of transfers, Tammy Abraham has completed his 34 million pounds move from Chelsea to AS Roma. We'll catch up with the latest transfers in Europe and, of course, right here in Nigeria, uh, talking about uh, transfers concerning players in the MPFL. Uh, we celebrate tennis, talking about uh, the Cincinnati Open, all of these and many more for the next couple of minutes, celebrating the details and, of course, uh, starting from Nigeria, MPFL to be precise. The MPFL 2020 2021 season is over, and, of course, we know the champions already. Aqua United for the first time uh, won the title. But of course, uh, reactions are still trailing about uh, the incredible performance of the promise keepers in the just concluded MPFL season. I can confirm to you, Aqua United have now officially presented the famous MPFL trophy they won to the governor of the state. Talking about Governor Udom Emmanuel, the governor of Aqua Ibom State. Ladies and gentlemen, let's take a listen to the reactions coming from the presentation of the trophy to Governor of Akwa Ibom State, Governor Udom Emmanuel to the administrators, to the team manager, and to the man in council today, the Commissioner for Youth and Sports, for successfully managing our sports development to the level that we are recording the best out of the best out of the best out of the best. I, I want to believe this will challenge them to conquer more. That's the governor of Akwa Ibom State, Odon Emmanuel Ojin, uh, trying to tell the team, Akwa United, to go on and conquer on the continent uh, just like they've done in Nigeria. MPFL Aqua United have been drawn against uh, Sierra Boulevard of Algeria in the first uh, preliminary round of the CAF Champions League. Uh, ladies and gentlemen, away from that, uh, let's talk about the transfers in the MPFL. James Ajako has joined Aqua United, the champions of the MPFL from Jigawa Golden Stars. Evans Ogbonda has also joined uh, the promise keepers Aqua United from FC Fayoba. Gus Power and Elfiong has joined Aqua United from Regia International. He will be earning a monthly salary of 800,000 naira. Ezekiel Bassi, former player of FC Barcelona B team, has joined Aqua United from Petrojet SC in Egypt. Charles Achimene's transfer from Aqua United to Esperance of Tunisia has collapse uh, due to transfer fee. And of course, for a Yimba international, O.C. Martins has joined from Rivers United. Adekunle Adeleke has joined the Yimba from Abia Warriors. Pascal Eze has joined Atland. Okay, has joined the Yimba from Atland. Goalkeeper Olorunleke Ojo has joined the Yimba from Atland. Striker Summer Stones has joined the Yimba from Jigawa Golden Stars. Christopher Unwaize alongside Stephen Jude has both joined the Yimba from Kora United. Abia Warriors top scorer from last season, that's talking about uh, Chuku Emeka Obioma has joined Eyimba. While of course, right back uh, for the solid miners, that's talking about uh, Nasara United. Talking about Jigosi Abasi is on his way to Ayimba International. Vivas United have opted not to extend the contract of defender Ifeanyi Enemina after his deal expired at the end of last season. As we speak right now, Ifeanyi Enemina is a free agent. Looking forward to the upcoming season in the MPFL, NNL, and the continental engagement. Recruitment of players have begun right there amongst the clubs in Nigeria. From the MPFL, let's delve into the Six Nations Invitational Tournament set to begin next month in the city of Lagos. I'm talking about the Aisha Buhari Invitational Tournament from the office of the of our ex Excellency Aisha Buhari, the First Lady of the Federal Republic of Nigeria, has approved the team for the highly anticipated Women's Football Tournament uh, set to be hosted in the city of Lagos starting from the 13th of September to 21st of September 2021. The team of the tournament is called Playing for Good. Chairman of the local organizing committee for the tournament, talking about Barista Shihi Akumi, reflected that the team resonated with the vision and mission of the organizing committee to use the tournament to uphold, to uphold the honor uh, of the name and office of Her Excellency, the Aisha Buhari. Malawi tournament would consist of six nations, the powerhouses when it comes to female football in Africa Ghana, South Africa, Mali, Cameroon, not forgetting Morocco alongside Nigeria, will all be participating in the Six Nation Tournament in Lagos. Starting from 13th of September, Gianni Infantino, the president of FIFA, is going to be in Nigeria for the competition. While, well, of course, Secretary General of FIFA, talking about Fatma Samoa Mora will also be coming to Nigeria alongside the president of CAF. We're talking about Patrice Mutsepe. Two stadiums are going to use, are going to be used, beg your pardon, for the tournament. Talking about Aisha Buhari Mobolaji Johnson Stadium, formerly called Onikon Stadium, alongside the Agege Soccer Temple, the home stadium of MFM in the MPFL. Those two stadiums will be used for the Invitational Tournament starting starting from 13th of September 2021. Aisha Falode, who happens to be the chairperson of the Women Football League in Nigeria, is talking on the program this afternoon. This is what Aisha Buhari has to say concerning the upcoming Six Nation Tournament that is set to be hosted in Nigeria, Lagos to be precise the Aisha Cup or the Six Nation Invitational Tournament as we know it is a convergence of the best in Africa. Nigeria, Cameroon. Nigeria is number one in Africa by FIFA ratings. Cameroon is number two. You have Ghana, you have South Africa. Morocco is the new powerhouse of African football. Big spenders, money, facilities, mm. you know, motivation. It's all there, just like mm. football in Europe. So the convergence of these big nations for women in Nigeria courtesy of uh, the one who initiated this dream, the president of the Nigeria Football Federation, means that the AFCON for women, we call it AFCON, you know, Africa Women yeah. Cup of Nations, for women, this is like a dress rehearsal because okay. these are the big, big names to, to, to, to, to be at the biggest stage. So it is we are giving Nigerians the taste of what's mm. ahead. We are also giving them that um, uh, uh, uh the platform to know the worth of women's football, to know the quality that you will have in women's football, to know the competitive nature of women's football in Africa. This is, a, this is the stage. lọ́kùnrin lóbìnrin àmúwá láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè ìlàfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero hero hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé Uncle Dentist, wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Yeah, you're dolling me, oh. Omo, I'm just not feeling the flow right now. It's like there's no ginger. Okay, let's take a break. Here, have a Coke. Ah, Gege, that's the ginger right there. Ginger your flow with Coca Cola. Uh, welcome back. It's the final lap of Freshport, our second edition on this wonderful radio station. Before we pay some bills, uh, you actually listen to the voice of Aisha the speaking concerning uh, the Aisha Buhari tournament set to begin in Lagos on the 13th of September. Ladies and gentlemen, concerning the AFCON draw. The draw exercise will be taking place at the conference center in Yaoundé, the capital of Cameroon, at exactly 6 p.m. The draw will begin at 6 o'clock this evening today. Cameroon is ready to host Africa next year, 2022, for the AFCON 24 teams. One trophy, one dream. Ladies and gentlemen, Super Eagles of Nigeria may likely fall in the same group with seven-time champions of Pharaohs of Egypt, Cape Verde and Comoros. And of course, according to the procedure, no two teams in any port could be drawn together. In the capital city of Yaoundé, Amaldo Ahijo, alongside Paul Bia Stadium will host some games. Limbe Stadium in Limbe Town, Japoma Stadium in the Hula, performs uh, Kongong Stadium, while of course the Rombe Aja Stadium in Garao will host the matches right there in Cameroon. Talking about the AFCON, the draws will be going down today at exactly 6 p.m. in Yaoundé, right there in Cameroon. Celebrating transfers, Tammy Abraham has joined AS Roma, 34 million pounds, five-year deal from Chelsea. Chelsea have a 68 million pounds buyback clause, which could be triggered in the summer of 2023. Abraham will wear number nine jersey at AS Roma. Manuel Locatelli is on his way to Juventus from Solo. 35 million euros agreed between Juventus and Solo. Harry Kane this morning trained for the first time this season with his Tottenham teammate. After returning from a period of self isolation, Harry Kane is in contention to play for Tottenham on Thursday, talking about the Conference League against Pacons de Ferreira this coming Thursday. Ladies and gentlemen, celebrating the Cincinnati, Albert Ukas is up against Alejandro Fokina. The game is live. John now will take on Cameron Murray, while of course Matteo Berrettini will take on Albert Ramos Binola. In the women's singles, Simona Alep up against Maja it's is live at the moment. Corey Goff up against he Hayes will go down. Ons Jabbar will take on Annette Conteva. Well, of course, Ashley Betty will take on Ita Watson. Ladies and gentlemen, 15 minutes almost gone, like 15 seconds. On behalf of my studio manager, my name is Bola Hon Ola Leary. Kenny will be here tomorrow morning. Until then, enjoy the rest of your day. and stay out of trouble. I am out of here. oh boy how far with dat your container for wharf na na man na money dey dull man if i fit just arrange dat kind to m na wharf for you so you never hear of stanbic ibtc sme loan no dey go carry last o ah bros show me levels na with di stanbic ibtc sme loan you fit get loan from fifty thousand naira go reach ten million naira and you no need collateral if you be customer wey don dey with stanbic ibtc you go hear alert for inside twenty four hours make you dey enjoy better total support wey you need to paddle the canoe of your business go forward with stanbic ibtc sme loan stanbic ibtc sme loan dey for old and new customers o. Oh. for more information walk into any stanbic ibtc branch today or call our enterprise direct team on 0700 333 3333 or visit www.stanbicibtcbank.com. Stanbic IBTC, it can be star five five five star pin hash. baba jr you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. That na the number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instanta on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Hey, mama junior she sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. It's my turn to get paid. ti ròyìn tí ọlọ́rọ̀ à ń fi funfun bo dúdú lójú fúnra ẹni. fresh one oh five point nine lọ́bẹ̀ ìdùnmàrí gbádé fún fresh one oh five point nine àkọ́gun láàrin àwọn ìkànnì yòókù. ṣé gbàjọ́ náà torí kò ní wà pa kò ní wà pa kò lọ́wọ́ àbọ̀rin o. tọmọdé lọ́gbà bẹ́ẹ̀ náà náà so ẹ wá ṣe èméjì pàṣẹ òun ọ̀dà ṣe bá jọ́nà torí kò ní wà pa kò ní wà pa kò lọ́wọ́ àkọrin o. sọmọdé lábà bẹ́ẹ̀ na ọjà sọ ẹ má ṣe iyèméjì bá sọ wọn dàbí ṣeré. ń ṣe ìrìn àlàpé. ẹgbẹ́ tí mo bá ń búga o tí mo bá ń búga tí mo bá ń búga o tí mo bá ń búga tuntun dẹmọ sọtún tuntun dẹmọ sọsì o. àwọn náà fi sọjá pé wọn kì í tún bá. àwọn ọmọ wọn dàgbẹ́ kiri ìbàdàn ṣe. lálẹ́ mọ̀ pé gbọ́dọ̀ bá kò kí ẹ ta tẹ̀ ẹ̀ náà àwọn olólùfẹ́. pẹ́ mi ni ẹ bá sọ mọ́. ee ṣé ká máa sá àlọ́ ni àbí àdúró. ẹ bá ṣe ká máa sá àlọ́ ni àbí àdúró. a ò lè sálọ fún wọn lè torí ọ ẹ̀fọ́ kan kìí lẹ́kọ̀ọ́ láwọn alábíṣẹ́ gbọ́ ojú ọ̀run Pasuma o ò tẹ́yẹ fòkun lé o láì fapágún rárá bí o alábíwò ẹ̀dẹ̀ ò mú wá láyé mi ní bá sọ fún. ẹ tùgbà tó yí bọ́bọ́ lọ́rin wẹ́sẹ̀ bọ̀yìn o lórí alábí bọ́mọ lè fa nìdejò bàtà bá gbọ́ níṣẹ́ náà má sọ ní wúwẹ̀ ìyẹn ní lóko táwọn ayé ti mọ̀ mí mọ́ everyday bàjẹ́ ìlọ́kùnrin àṣà tọkùnrin máa ń sùn sínú. ẹbílẹ̀ ìbàdàn lọkùnrin lọkùnrin máa ń sùn sínú. pàṣẹ combination lórí wa ipa tó wà níbẹ̀ ṣe ti gbọ́ crossover tó dé màlúù Jọ́dánì o wọn ò ní gbèdé táwọn yóò ní jọ́ọ̀sì o. sẹ́ni pépà kọ̀ṣọ́ kì yàtọ̀. ẹ̀rí pépà kọjọ níyà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ilé. ẹ jẹ́ máa kí n pé ẹ kú àtàárọ̀ àtijọ́ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ kú kó lè dá àti gbogbo wa ń bá kiri ìṣẹ́jú mọ́kànlá ti kọjá lára aago márùn-ún àbí kí n sọ pé aago márùn-ún kọjá ìṣẹ́jú mọ́kànlá. ẹ tún máa wò pé àbí wọn ò ní ṣètò ni pàápàá jùlọ ń gbẹ̀ ń gbọ́ pàṣọ. Hmm. ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀. thank you jákèjádò orígun mẹ́rin àgbáyé ibi bá ti láǹfààní àti gbádùn ìkànnì mo tún kí yín o. béwúrẹ́ bá wọlé tí ò bá júbà yóò dẹ̀rùn àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé náà tí ò júbà ó lè dẹ̀rùn àmúbọ̀rìṣà mo ti rádìyẹ òkòkò tó wọlé rí tòun náà lóhùn ò ní júbà àmọ́ at the end of the day àgò ló padà wá dádìyẹ òun gbẹ̀yìn àtẹwúrẹ́ ni àtàgùntàn ni àtàdìyẹ òkòkò ṣẹ́gun èmi yìí ṣe kankan nínú wọn. súnmọ́ba nígbà ẹgbẹ̀fà jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀je torí àrọ́ba fín ńlọba ń pa ìbá bàbá ìbá yèyé bá gbogbo àwọn ajúnilọ́ bá wọn pèdèpèdè tó ti ń pèdè kólúṣẹ́gun tó bẹ̀rẹ̀ sí ní pèdè ńgbà tá àmọ́ pèdè pípé yìí là á pè tí ó fi pé ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ àdìsá kẹ́ni ìtàn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìgbà bóyún inú ìbàṣẹ́ bí ìbọn lọkùnrin olóbìnrin o bá wọn tí mo tara wọn jáde àti bàbá àti ìyá tó jìṣẹ́ jìyà pé kí n lè bá a jẹ́ èèyàn láyé ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ọ̀kẹ́rẹ́ fi ibi sùn ló pọ̀ ẹ̀bẹ̀ ni mo ṣàmọ́ ń bẹ̀ ọ́ àláwùrà bí ṣe mí lólú ọmọdélẹ̀. Hmm. bàbá ò ráàyè jẹ́ wọn mọ́ ikú ti yọwọ́ kí là ń kó rẹ̀ kúrò láwò àmọ́ ìyá tó kù yìí bá ń lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó ṣàánú ẹ̀. àtàlàáfíà tẹ̀mí gígùn ni kò fi tẹ́ lọ́rùn kó lè bá a láǹfààní àti jẹ wọn mọ́ dáadáa. ọgbà abiyamọ ń bá mi ṣàmì ẹ ṣé o ẹ̀yin náà ẹ jìrì ẹ sì fèrè é jẹ̀kọ. bìrìbìrì ẹ̀bọ̀ mi o ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bá mi lọ ẹ̀yìn kan. ẹ ní wọlé bí ìtọ̀. èmi ti mọ̀ mo ti mọ̀. ẹ sì ní kúkú bóyá bó ṣe yàn nù. mo ti mọ̀ yẹ́wò èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́wò èmi ti mọ̀. Malam Fresh àjọ wà ń bí ni. olórí àràmọ̀ǹdà kò gbàgbé àbúrò rẹ̀ ó má búrò rẹ̀ lọ́wọ́. èèyàn náà ń fọṣẹ́ sírun o mm, serious. kí ni. àsìkò ẹ lọ wà. àsìkò ẹ ní. bẹ́ẹ̀ ni. Eh. àánà ti fọṣẹ sínú rí orí padà wàá pàdé end of the day ni. Mm. mo fẹ́ kó o fi haúsá kí gbogbo àwọn tó ń gbọ́ wa kó o sọ fún wọn pé let's talk about it later fresh fm náà ti ń gbọ́ wa. Mm, jama'a duka bi mm. jama'a duka náà. taa salamu aleykum jama'a de ka. farabalẹ ṣé dandan ni kò kọ́ taa tó kọ́kọ́ sọ ni. nọ mo ní a bi ba báyìí o ẹ̀hẹ́ o ní taa tó sọ taa taa salamu aleykum jama'a de ka. duk nigeria inda ake jin fresh fm oh nine muna gaisawa da maza da mace da yara da manya domin ciyawai. let's talk about it shine muke saurarawa da kuke ji a wannan lokacin a ko'ina shine duniya yake ji domin haka shi yasa muke gaisa duk masu sana'a da masu aikin opus da kowa da kowa a cikin kasuwa daga ojo ne har zuwa bodija sasa sabo da ko'ina duk inda ake jin yaren da muke cewa adda yarbawa da hausa da turanci. o ti ń gbàgbé orísun ẹ kò rántí oríta alágbájé o rántí ọjọ́. ok mo ti rántí ọjọ́ na. adda zuwa ọjọ́ zuwa orita duk ina zuwa sabon gari a makwalla har mutane na da yake yi road har zuwa ko kowa muke gaisawa. dona mo sawa ma. musu bɔ gesa na ce kowa muka gaisawa gwagwa iya neman ki gwagwa iya neman ki a takuri a taburi a maki kira a tagulagwa ok to so ne eh lorko fresh fm ni o lorko tami kaga ko lorko lorko alayin ka a fale tọjọ kí n má dàbí ìdún tọjọ kí n má dàbí òrè. ó ní kí ni. ó ní kí n má dàbí ìdún kí n má dàbí òrè lọ́wọ́ àyẹ̀fọ́lẹ́ mọ̀dúkẹ́ lọ́wọ́ fresh fm mọ̀dúkẹ́ gbogbo lọ́wọ́ àgàlagà ẹni tá a bá ṣe ní wẹ̀rẹ̀ tí o bá dúpẹ́ wà láyé. farabalẹ̀ òun dá bí ẹdun òun rọ̀ bí òwú. Eh, eh, wasan the same thing. no o dàbí ìdùn. ọ̀gá ẹni tá a bá ọ̀gá ẹni tá a bá ṣe ní wẹ̀rẹ̀ tí o bá dé ẹ̀kọ́ dàbí ọlá ìsàkọ́ni ní irú lọ ni. ọ̀gá ẹni tá a bá ṣe lóore tí kò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kó ní lẹ́rù. wàsán kankan náà la ah, sọ ọ̀gá àsọ kankan náà òjìléwé ọmọ yorùbá ni. wọ́n ló ń dán bí ìdun. ọ̀n dàbí wọ̀rẹ̀ òjìléwé ọmọ ni. o tún fẹ́ dàbí wèrè. Ah. Ah, ọlọ́run ó ṣàánú. ó dá yẹn na mo gbé búrẹ́dì ni mi ò la búrẹ́dì mọ́lẹ̀. ó já sí i o. ó ti já sí ilé ayé ó já sí fresh fm one zero five point nine ló wà. mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́ o èmi ti mọ̀. wọ́n fẹ́ rojú malam fresh tí ń dán bí ìdun. òjìlẹ̀ rẹ̀ ọ́ á sáwọn yẹn kò tí ì rojú mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ti rè wọn. Ah, mo gbé búrẹ́dì yan la búrẹ́dì wọn lẹ̀. o gbé búrẹ́dì. Ah. àbó o gbé bọ́dì. mo gbé búrẹ́dì ni. búrẹ́dì ló gbé. bẹ́ẹ̀ni. ó padà lẹ̀ olóko. ah má ṣe yọ. <laughs> ẹ̀gbọ́n rẹ ti jí búrẹ́dì. bẹ́ẹ̀ wọ́n ti jí ti bẹ́ẹ̀. Hmm. àwọn ọlọ́pàá tí ó gbé wọn ni ó ti jí. a ní mo ní mo gbọ́ búrẹ́dì mi ìlà búrẹ́dì wọn lẹ̀. ó ń bọ̀ tètè sọ fún. ẹ má wọrí a máa yanjú kéèsì wọn. ṣé slice bread sá ló gbé. a ní kọlà búrẹ́dì má lẹ̀. òun ni mò ń sọ mo ní ṣe slice mo gbé búrẹ́dì ni. ò gbé búrẹ́dì ni ṣé slice bread ló gbé èmi kò jí jalè o. ìwọ náà ló ń fẹ́ náà. àyẹ̀fọ́lẹ́ ó ní má bọ̀ nílé o má bọ̀ nílé ilé ní ẹ̀bà sínú ẹ̀kọ́ ilé mi ni mo wà yọ. mi ì sọ pé o sí. olóńlọ́kọ̀ bí ní amẹ́ríkà mi ò kó bá mú mi lẹ̀ London kó mú mi lẹ̀ amẹ́ríkà anywhere wallahi mo lè sá ibi gàgà bẹ́ẹ̀ ilé ní ẹ̀bà sínú ẹ̀kọ́. so tó bá rẹ̀ tó fẹ́ mi lọ amẹ́ríkà báyìí ṣó ní lọ tí n bá lọmọ tí n bá padà sílẹ̀. wà á padà. bẹ́ẹ̀ ni orí olè ò ní sùtà. orí olè ni lo ti ba lomo ti n bẹ́ẹ̀ orí suta tó wákàkiri bee lọ. orí <laughs> Ah! bí mo já sí yóò yé. ẹ kú tọ́jú o iyọ̀bì àtàyè fẹ́lẹ́ ẹ kú tọ́jú ah! o. ṣé wọn náà gbádùn ni. kọ́lọ́ ọmọ ọba yìí tọ́jú ọmọ yìí. Peter kòtẹ́rù wa fọwọ́. ṣé tipa tẹkọrọ that's my fear. o ti wa o kọ application wa yìí. Eh? Ah! àwọn èèyàn ó ti bẹ̀ mí gan wọ́n ní kí n gbà ní fi yẹ wọ́n ní wọ́n má ètò gangan. fear that's my fear first fear tí mo ti sanwó oṣù fún ni. ó sọ ó sanwó fún Peter Gbederu rẹ ah! ó ní fear. bẹ́ẹ̀ ni fear tẹ̀mí ni. fear ni àbí p. wasan de se ti kankan náà ni o karo ah. àṣà máa èjì karo àṣà èjì máa àṣà wà láì kí èjì máa ti gbé ẹ̀fọ́ ni o. àṣà wù lẹ géèdì rẹ jẹ ni <laughs> ah, tó bá fi lè ro àṣà máa èdì yóò mọ ṣáàdì ẹ jẹ ni. ó ti tán. òwe yorùbá ni mo kọ́ ọ lẹ́mọ <laughs> àná wọn sọ. ẹ ṣe o. ibi tó ń rin lọ ìtì ẹ jẹ́ ká kọ́ atẹ́gùn ni ó fẹ́ wá ni yóò fẹ́ lọ. ṣé wọ eh, oògùn tiẹ̀ ń eh, kọ́ tó ti lò. ó wà lákòó mi máa lò mí kí lomi <laughs> omi de. mo kí gbogbo àwọn olólùfẹ́ wa tó ń gbọ́ wa o lórí ìkànnì yìí mm. ìkànnì àgbáyé mm. ìkànnì tí gbogbo èèyàn mọ̀ dáadáa ni mm. ìkànnì tó jálè ìjago tó bí dẹ́ àdìtígbọ́ àrọ́gbọ́ ọ̀bọ̀dúgbọ́ gbogbo wọn ló ń gbọ́ ẹni tí ò rí rẹ̀ gan ríran tó bá ti ń gbọ́ fresh ẹni tó lè rìnrìn tí ó bá ti ń gbọ́ fresh ẹni tó lè sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti ń gbọ́ fresh torí pé fresh gangan ló ń fresh o àwọn tó ní pimples lójú gan tó bá ti ń gbọ́ fresh ó máa ń dìtàpíà orúkọ tèmi ò yí padà rẹ̀ mí lẹ́kùn sọ̀la níye o ẹ̀ǹtì pọ́tébù ọmọ padà padà padà awútó torí ọkà padà jẹ́ ọmọ ọmọ sàkí ògo lókè àgbẹ̀ lọ́gbọ́n bàbá àwọn ọmọ bó ti ọlọ́run tó tó tó èmi ti mọ mo ti mọ mo ti. àmọ́ bí ogún gbà wọlé. mọ̀ yẹ́ o èmi ti mọ mo ti mọ ah! ìmọ̀ ọ̀gá ọ̀fà rẹ̀ àbí nǹkan. ọ̀gá o ṣe ha o ti fi làmì tọrọ ní kí ọlọ́run jẹ́ kí n bí irú ọmọ yìí lọ́mọ o. tami ṣé mi. bẹ́ẹ̀ni o fi làmì tọrọ àbí ọmọ yẹn láyé. ó bá kúrò ẹ lọ́rùn tó bá kúrò ẹ lọ́rùn kéèyàn mọ kó kú fìlẹ̀ ẹlẹ́ jésù. ọ̀gá iyobi tẹ ti wulẹ̀ bírú mi lọ́mọ ọpẹ́ mi pọ̀. Ah, ọpẹ́ mi pọ̀ gbọ́dọ̀ jọ bí. ẹ̀wẹ̀ yóò dùn wa ni. Ah. ó dàbí ó dàbí mi pọ̀ bẹ́ẹ̀ni ó dàgbà sí. ayéfẹ́lẹ́ ló bí ọ. no <laughs> irọ́ o. ọ̀pẹ́ mi pọ̀ mọ̀ tó ti jọ. ẹ eh. mọ̀ pé tíyàn bá ti ń bá yàn ni ìyẹn padà mọ́ ń jọ̀kọ́ lára ọmọ rẹ̀. mi ò lè dánkù lọ́mọ rẹ̀. Ah. <laughs> kányà kan tó dáa fún ojú kọ́ lọ́mọdé arógun ìyẹn ò lè jò sunu sakasaka yẹn kan fi ọ́ kẹ́gbẹ́ ni. Eh, iye mi mo dé àwọn lẹ́ẹ̀kì kankan nípa yín o. kí ni. ṣé mo ẹ sọ̀rọ̀ kan nígbà kan ó ti tó bíi ah. ó ti tó bíi bọ̀ máa ó tó ọdún méjì sẹ́yìn ah ẹ sọ nìkan pé nǹkan tí èèyàn bá wáyé ẹni tó bá ti wáyé aṣọ tó bá wọ̀ sọ̀rùn mm. náà ni tiẹ̀ mm. oúnjẹ tó bá jẹ sínú ẹ̀ nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ mí inú ayé yẹn ìní mm. ẹ̀yìn tiẹ̀ àti gba yẹn mo ti bẹ̀rẹ̀ sí sako, o torí ẹ̀ mo ṣe máa ń wọ sọ bóbá kúbẹ̀ máa wọ̀ ẹni tí tó bá ti fìtì máa wọ̀ ọ̀nà mọ́nìlá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú olúwa tó lù wàrà ẹ jọ ẹ bá mi fún lómi kó lóògùn ẹ. irú irú bọ̀dá mi tó lọ yìí níṣẹ́ ti yà á lérò inú mi dùn pé àwọn kan wọ́n ti gbádùn ara wọn kó tó kóun ayé wọláyì hmm. wọláyì wọ́n ti gbádùn ẹ̀mí wọn hmm. wọ́n ti gbádùn ẹ̀mí wọn wọláyì dọ̀láyì hmm. lọ́la àwọn afá wa ń lọ mi wọ́n ti gbádùn ẹ̀mí wọn wọláyì. Ah, ètò tọ́sí ọlọ́wọ́ ńlá a lè sọ. sanitizer ṣé ní ńlá kí ló pè é. sanitizer. à ń gbé kúrò lára àdìsá kò sí ní tá a fẹ́ gbé lódùmarè fà tẹ̀ jẹ́ pé gbogbo àrọwà mi fún ọláyínká ayéfẹ́lẹ́ kò àìmí rẹ̀ ò gbé sọ fún pé pẹ̀lú ipò tó tún wà kò yẹ kó mọ̀ fojoojúmọ́ sunkún bá a sunkún dọ̀la la fẹ́ gbé lódùmarè fà ṣáà ń tẹnumọ́ ni nǹkan bàjẹ́ ah ṣẹ́gun mú gbogbo ẹ̀ pátá òye olódùmarè. ẹni tó bá ní kò dùn ọ́ láyìnká jẹ́ kóun náà mọ ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí kò lù pa. ó sì máa ń tẹnu mọ́ mo ní gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ti ṣẹ́gi ọ̀la fún láyé pàápàá jùlọ lápá abita wà yìí suspect ni. kọ́yìn mi lọ ẹ̀yìn kọ́lẹ́ lọ kọ́yìn bọ̀. torí náà ọ̀rọ̀ ó pọ̀. mo ti mọ̀ mọ́ ọ̀rọ̀ kan náà lèyàn mọ̀ dìrọ̀ mọ́ pé tí o bá ti sí ìdálẹ́bi lọ́kàn rẹ ìsinmi ológo lónìí. márùn múra àti lọ lù let's talk about it. bí tá a fẹ́ yà lónìí lágbára díẹ̀ sọ fáwọn tí ò bá tí ì mọ̀ gbọ́ ètò yìí pé kí wọ́n darapọ̀ pẹ̀lú wa sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lórí Facebook tí ń kí a káàbọ̀ pé ṣé ń gan àwọn míì náà tán fàtẹ̀jíṣẹ́ oríṣiríṣi ránṣẹ́ sí wa àwọn tí wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́ mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ yìí ẹ mọ̀ pé tí má wà lórí ẹ̀rọ agbagbe mo máa ń tábà sọ pé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ò àmọ́ lójú àwọn tí ò bá mọ nǹkan pè ní ìgbóhùnsáfẹ́fẹ́ wọn á ní ní kíni á ní ní kíni àfẹnutọ́lọ́hún bá rọ iṣẹ́ yẹn fún tó bá rọ̀ fún á dàbí ìgbà tó ń ṣeré ṣé ìgbóhùnsáfẹ́fẹ́ ò rọrùn tẹ́ bá ní a àwọn kan ó bá yín fi kún àwọn kan á yọ kúrò ńbẹ̀ àwọn kan ní a à lẹ́sọ àwọn kan ní a à lẹ́sọ àwọn ká sọ pé sọ pé ha ha hmm. a lè mọ̀ sùn mọ̀ sè kí ikú etí ikú ọmọ jóná kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ perfect tó àwọn tó bá jẹ́ ọ̀dẹ́ ọmọ tí mò sọ bẹ́ẹ̀ sin ikú kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ máa sùn máa ṣètò etí rẹ̀ ó jóná ẹ sì lè mọ̀ gúnmọ̀ tẹ̀ kí iṣu ìwúrà kọ́mọ̀ ní ọmọ a ní kókó bẹ́ẹ̀ ni ìrìnàjò ayé síbẹ̀ ṣe fẹ́ ṣe láyé ẹ dá sáwọn kan sì ní dá sáwọn kan náà àdìsá mi máa ń tẹnu mọ́ pé béèyàn bá ń bọ́ aṣọ rẹ̀ kúrò lọ́rùn tó tútù sí mú òun tó faṣọ òun bo àwọn kan pé kó tútù mọ́ bàa mú un àwọn kan ó sọ̀rọ̀ o wọn ní àsìkí àwọn tó faṣọ bò lọ́fẹ́ gbà lára wọn alọ́gbọ̀n ẹ̀rí tó fi rẹ̀ sínú òtútù bẹ́ẹ̀ yẹn bá sì róúnjẹ tó sóúnjẹ fáwọn tí ò ní tóun sì fi ibi paná wọn ló mọ ti ń ṣe wọn á ní àásìkí gbogbo àwọn tó fún lóúnjẹ òun lọ́fẹ́ gbà wọn lẹ́ẹ̀rí tóun fi ibi paná ara rẹ̀ bẹ́ẹ̀ wá jí ọmọ burúkú tí ń lẹ̀ kó sọ́jà tọ́ra rọ́bà tí ń ta tí ń fọ́ lúwàsì kiri ilé yóò tún lọ rẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún un tó wọ àárín jà tó jà tú ìjà àwọn ọlọ́pàá bá fẹ́ wá gbé ẹnìkan ní sọ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ mo gbọ́ bàbá rasaki lọ lọ sọ̀rọ̀ rẹ fọlọ́pàá o ẹ̀ràn ti DPO níjọ ń bọ̀ bọ́rọ̀ lé ayé ṣeré nù. àdúrà tí mo ṣàǹgbà ni pé inú ìrìn àjò ayé kọ́lọ́hún ṣàánú wa. omi o ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bá mi lọ ọlọ́run bá ti ṣàánú ẹ̀dá ó tán àdìsá tí n bá dórí ẹ̀rọ agbagbe á ṣe mí bí ọpẹ́ bí tí n bá dórí microphone ó máa ń ṣe mí bí kí n ṣàmọ̀ yín olódùmarè lọ́pọ̀ ọ̀gbà nígbà míì tí n bá dá tí n bá ń reflect lórí ìrìn àjò ayé táwọn nǹkan míì tí ẹ̀dá ti là kọjá tó yẹ kí ẹ̀dá ó sì kú síbẹ̀ ṣé n tí mo ń wá sí mi lọ́kàn ju kí n ṣàmọ̀ fògo fọlọ́run lọ ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ bó ṣe jẹ́ nígbà míì a ní kí ló máa ń ṣe bọ́ọ̀ yìí gan hmm. a ní kò mọ̀jú kọ́ mọ yin ọlọ́run lọ àdìsá òye ìrìn àjò òye wọn láyé májẹ̀mú oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ májẹ̀mú tèmi wálé ayé wa ṣe lọ májẹ̀mú ọ̀sán àtòru òṣèbàjẹ́ ọ̀sán ọmọ wa òru sì máa wà ní níwọ̀n ìgbà tí n bá ṣì wà lókè ìpè àdìsá pẹ̀lú ọwọ́ tí mò ń gbé lọ pẹ̀lẹ́sẹ̀ tí mò ń gbé lọ pẹ̀lú ọ̀nà tó là á fún mi yìí ọmọ ìyá ọlọ́yọ́ ń mọ̀ fògo fọlọ́hún ni o àdìtú ni Olódùmarè ọba tẹ́nìkan ò lè ṣàwárí ẹ̀ o ò ṣe comprehend gbogbo wòlíì ayé kan ń gbìyànjú lásán yìí ohun tó ṣe òfin hàn yìí wọn la ríran jùlọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé pátá ọgbàmùgbàmù ní ojú ọ̀run tí ò ṣe é gbámúgbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọgbàmùgbàmù ní ojú ọ̀run tí ò ṣeé gbámú gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tán fẹ́ fàyè hàn yìí wọ́n ní ọmọdé ni ẹ jẹ́ ká sànńdì kó lè ba àmọ́ páyé pé gbà àmọ́ ṣá o Ogun, ọdún tẹ́ṣe ti ń sáré ẹkú wájú ní ìmọ̀ kílẹ̀ ńlẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ lú èbú ẹkú wájú ní ìmọ̀ kípa ńlá báyé sáré jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ báyé mọ̀ jù bẹ́ẹ̀ lọ báyé fò jù bẹ́ẹ̀ lọ báyé jinú jù bẹ́ẹ̀ lọ báyé sáré jù bẹ́ẹ̀ lọ báyé lọ́pọlọ jù bẹ́ẹ̀ lọ ìwọ láyérayé tó dá ayé tó mọ̀dí ayé ìwọ náà láyérayé tí ayé ò mọ̀ bá ń wájú. ayé ó sáré ó sì mọ mo sì mọ báwo ayérayé wájú rẹ ayérayé tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé kú mi tí ò pòfóló àìkú ni ó ò lè bá wọn kú àìsá ni ó ò lè sá o ò tí bẹ́ẹ̀ lo òdìpẹ̀ta o ò pinyìnkè àtagbára ayé àtagbára ọ̀run níbẹ̀ ní nkẹ́ àwọ̀ nìkan ṣoṣo wọ́n la ṣe yóò wá jípọ̀jọ́ òkúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí awímọ̀ yẹ̀wò ni a sọ̀rọ̀ má yẹ àdákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàìsùmọ́sùn lọ́wọ́ tó tẹ́rẹ̀rẹ́ kárí ayé àwa mẹ́rìndínlẹ́ oòrùn wọ́n lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ̀láyà ìwọ gangan làkèkì tán olú mímọ́ tí ń gbébi mímọ́ ṣe mímọ́ jẹ mímọ́ lo mímọ́ wọ mímọ́ tọ̀ mímọ́ tó sì ń mọ mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmìyàmì òyigiyigi olùṣọ́lá ni ọ́ olùṣọ́lá ìwọ tó rò ń gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwà gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ọ́ ẹ̀gànràn tẹ̀tẹ̀ pátápátá ọlápòrò gudu ọba ìdìdí ìdáyé ní aláàfin àjọbọ ìwọ lolópo àjọbọ wọ́n lọ bá àmì ọlá ọba àmì ọlá gbénu ọlá ńláṣọlá gbénu ọ̀run ṣògo òdẹ̀ wàá lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ní ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ọlọ́run àánú ni a tó fọjú orí yẹn afọ̀fọ̀ tó funfun ọ̀dájú ńdámọ̀ bá mi ọ̀dàsẹ̀ńdàsẹ̀ ìwọ gangan ló ń gbẹ̀mí ó tóbi títí ayé ògbọ́ ọ̀run ògbọ́ ó fọ̀run ṣe lé o fayé forun se o faye sapoti ti sẹ̀rẹ̀ àṣẹ tí ń bẹnu ìwé àtẹ̀gbò láwọn ìwọ ni ó tóbi títí aláyé ògbọ́ ọ̀run ògbọ́ àwọn tí wọ́n mọ̀ ọ́ dáadáa tí wọ́n mọ̀ ọ́ kì wọ́n ní ojú ọ̀run ò ní fèrèsé àmọ́ aráyé rọ̀run lẹ́ẹ̀kan ṣoṣo ni ọ́ àṣírí tí ń bẹnu òṣùmàrè àpọ́stélì ọkàn wa òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ agbénisókè téńté fini ayé mọ́ fini hàn láhàn pa òjìlógo ṣògo ní ògo tó ju gbogbo ògo lọ ìwọ ló ń ṣàmárí ògo ìwọ ló ń fògo hàn fáyé ìwọ tó ń taná fún mọ̀lẹ́ ìwọ tó ń taná fáwọn ìràwẹ̀ ìwọ tó ń taná fóònù àtòṣùpá ta ló tú ọ láyé ta ló jù ọ lọ sọba ayé ó mọ gbọ̀njì àjà níwájú rẹ ní sáwọn òjòyè ó ná fẹ́lẹ́fẹ́lẹ́ níwájú ọlọ́run olódùmarè tó bá ń sọ̀rọ̀ gbogbo ayé apárọ́rọ́ kábíyèsí ọba tó para rẹ̀ lájùbà kò sójú tó rí ọ kò sí gbogbo ojú tí wọ́n ò rí ọba tó mẹ̀rún ọkàn oníkálukú tí ó sì san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ti rí òkúnrin ọ ṣáájú adániri ọ padà sẹ́yìn òkè ńláńlá ń fò bí àgbò kékeré ń fò bí ọ̀dẹ́ àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ìwọ́n tó ta sánmọ̀ bí aṣọ títa òpó kan ò gbé orí bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó láṣìírí rẹ̀ àṣírí rẹ̀ ò túrí ọlọ́run gbogbo àṣírí àṣírí àtáyá kì í tú àṣírí pẹpẹ kì í tú wọ́n ló ń bà àṣírí ẹ̀dá ọlọ́run ni ó kì í ṣèyàn sẹ́ ọbanirin kíyàwó tán àbáni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣèré ó fi tẹsítímọ́nì jùlọ rẹ̀ fún ni àwọn tí ń sunkún lọ́wọ́ wá lọ́ọ́ fira rẹ̀ hàn ọlọ́run ni ó kì í ṣèyàn sẹ́ àkọ́kọ́ nu náà lérú ni mò ń pè ọ́ bẹ́ẹ̀ ni o igi tútù igi gbígbẹ ló jọ wà nù gbó tó bá wù ọ́ nígbà míì wá ní kí tútù owó lulẹ̀ ta ló tó ọ láyé ọwọ́ agbára rẹ yìí ká gbogbo ayé tán ìkáwọ́ rẹ ni gbogbo ìpẹ̀kun ayé wà bẹ́ẹ̀ ni wọ́n ló sún àpáta nú agijò sì mú mi jáde rírí jáde kúrò nú àìrí ọba tí ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lo lópin àìní bẹ̀rẹ̀ rẹ lo òfin lópin bó o ṣe lópin òun náà o tún wá mọ̀ bẹ̀rẹ̀ látòpin o tún mọ̀ pin láti bẹ̀rẹ̀ ókè ìwà ni bẹ̀rẹ̀ ń gbogbo ìwọ sì ló gbogbo. Jehova ló kọ rẹ ọba tó tán ó tó jàrá rẹ gbé ẹkùn ta gìrìgbé rẹ níjà wọn ń pè ọ lẹlẹbùrú kẹ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú ọ sí Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbàlagbà. Ọlọ́run tó tóbi. ọlọ́run tó ṣọ́ wa títí dàsìkò yìí oṣù bàbàǹbà fún olùdásílẹ̀ dr latunde ọ̀làdọ̀kun jp chairman sip holdings nigeria limited béèrè béèrè ọdún yìí nílé iṣẹ́ wa pé ọdún mọ́kànlélógún ọ̀pọ̀ èèyàn ló sì ti ń jàǹfààní ẹ̀ rẹpẹtẹ àtọ̀kẹ́ àìmọye tó tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báwo lẹ ṣe fẹ́ sí ètò ìrànlọ́wọ́ fáwọn olókoòwò kéékèèké ìdánilẹ́kọ̀ọ́ àtìrónilágbára fẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ lọ́lọ́kan òjọ̀kan àtìlẹ́yìn ìfẹ́jú ẹ̀kọ́ gidi láti august two thousand títí dòní òótọ́ inú àtìbẹ̀rù ọlọ́run ló gbé wa ròdì gbí ìdí ọpẹ́ wa rè fọlọ́run àtolùdásílẹ̀ ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ látòkè délẹ̀ tó fi dún gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ wa káàkiri nàìjíríà from year two thousand till moment ọdún mọ́kànlélógún pẹ̀lú àṣeyọrí rẹpẹtẹ ní sip microfinance institute àwa náà kọ́ ọlọ́run ni kọkùnrin ó mọ̀ dàǹgájíá má lè ṣèṣe akọni àtàṣedédé àgọ́ ara fóbìnrin iṣẹ́ ìdọ̀tí àti gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara nù kí la lò kojú ẹ̀ ayọ́tún magic flusher ni tó o bá ń gbọ́ jigijigi àbọ̀ ń gbọ́ gbàmúgbàmù tí gbogbo àgọ́ ara jí pépé tí ó rẹpẹtì a jẹ́ pé ayọ́tún magic flusher nírú ẹni bẹ́ẹ̀ gbẹlura sàgbàdéwé sarúgbó domidamáwò jọlọ ayọ́tún magic flusher láṣẹ lólómi sínú kékékèké àti nílá fún mọ̀lẹ́bí tewétegbò lẹ́wọ́ la fi pèsè rẹ̀ kòkòrò lẹ́nu kò sì sí sígbà tó o lè lò fọ̀dọ̀tí ara dànù kó o sì dènà àrùn tó lè tinú ìdọ̀tí ara ṣẹ́ yọ pẹ̀lú lílo ayọ́tún magic flusher o lè rírà ní gbogbo ilé ìtajà oògùn àtàwọn ilé ìtajà tó ń bẹ lágbègbè rẹ bẹ́ẹ̀ ló sì lérí kólọ́pọ̀ yanturu lọ́jà gbé ní Ìbàdàn àtàwọn ọjà ńláńlá mìíràn a sì ń wá lágbàtà yìí ká orílẹ̀-èdè Nàìjíríà pé zero eight one six two four zero two three three three ayọ́tún magic flusher ọkọ̀ ìdọ̀tí inú ara bẹ́ẹ̀ bá ti ń wá ibi tẹ́ ẹ ti lè ralẹ̀ ralẹ̀ nílùú ìbàdàn láìkó sọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ tàbí àwọn alọ́nilọ́wọ́ gbà nígboro ayé Raulac Properties Limited ní kẹ́ẹ̀tọ́ lọ gbajúgbajà iléeṣẹ́ tó ń talẹ̀ bánikọ́lé tí ò ní bayobayo tàbí kóniláyà sókè tí kò wá mọ̀ bí ẹni mọ̀wó ni Raulac Properties Limited ń ṣe wọ́n nílẹ̀ jàǹtìrẹrẹ lóko àti nígboro ìbàdàn àwọn ló ṣe é gbójúlé fún supply èèpẹ̀ ìkọ́lé granite stone dust gravel laterite cement àti bíríkì ìkọ́lé ní ìlú ìbàdàn èyíkéyìí estate wọn lẹ lè ralẹ̀ sí o diamond court estate wà ní ẹlẹ́rùmọ̀kẹ́ lájíà nìbàdàn elite estate náà wà lẹ́yìn ọgbà iita ìbàdàn evergreen estate ń bẹ ní alórí mọ́níyà ìbàdàn àti crystal estate odòọ̀nà ìléwé ìbàdàn iléeṣẹ́ rawlac properties limited ń bẹ ní rawlac hub ìyànà church ìbàdàn ẹ kàn sí www.rpl.ng fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sì tún lè zero seven zero four thousand four seven four zero lẹ́ẹ̀kan sí zero seven zero four thousand four seven four zero. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. aago márùn-ún àbọ̀ ti lù kódà ó ti kọjá. ìṣẹ́jú méjìdínlógójì ti kọjá lára aago márùn-ún ní kí n pé aago márùn-ún kọjá ìṣẹ́jú méjìdínlógójì. ọ̀sẹ̀ tó kọjá ààrẹ bùnpín wọn kò sí ní ta fẹ́ ṣe àgbà fọlọ́run ni. mo tún tún sọ pé ẹ máa gbàdúrà fún wa. Hmm ẹja ha ẹ̀bùn fáwọn èèyàn bí tá a fẹ́ lọ lénìí kì í ṣe pé a fẹ́ ba iṣẹ́ oníṣẹ́ jẹ́ o hmm. àmọ́ ṣe rí nǹkan pè ní rédíò <laughs> tá a bá rí igbá lẹ́sẹ̀ èèyàn ẹ má jà á pè ní ẹrẹ̀ kálíbà tètè mójútó kó tó di pé nǹkan á búrẹ́kẹ́ á bùyàrí mọ́ èèyàn lọ́wọ́. ẹ bá sì rí rédíò tó bá máa ń sábà lọ́gùn kankan jù pé nǹkan báyìí nǹkan báyìí ń ṣẹlẹ̀ àwọn tí ajé ìwà bàjẹ́ yìí bá ṣí mọ́ lórí tàbáwọn tí wọ́n gba tirúfẹ́ rédíò bẹ́ẹ̀ wọ́n sọ ló kọ búkú. ọ̀pọ̀lọpọ̀ á sì ní kí ló dé sáwọn nìkan ni. àmọ́ tá a bá ń ṣe kò kàn mí kò kàn mí tó bá padà wàá kàn èèyàn tí ó kàn èèyàn ńkọ́ ẹ̀ tí ó kàn ẹnìkan tó súnmọ́ yín tí ó kàn ẹ̀yìn náà. èṣù bìrìbìrì ẹ̀bọ̀ mi o ìwé ìjìnlẹ̀ lẹ́ọ̀kan yìí gbà mí lọ. ló fi dáa ká tètè mọ kégbàjarè síta. èmi ti mọ̀ ti mọ̀. àwọn iléeṣẹ́ tó ń fún wa lẹ́bùn àdúpẹ́ lọ́wọ́ wọn ṣeun gan-an. èmi ti mọ̀ mo ti mọ̀. iléeṣẹ́ méjì péré ló bá wa lónìí Unique Fabrics tó wà ní Gbági nìbàdàn àti MPG Farms tó wà lólúyọ̀lé estate. a ṣe ń retí Apex Fabrics láti fún wa lẹ́bùn wọn wọn làwọn ń kó bọ̀ ní òní tọwọ́ yín láṣẹ Olódùmarè àṣírí òṣì ní túfáyé. bá ń ṣòwò ẹ máa jèrè ẹ sì máa bóde pàdé. ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń fún wa tá à ń kó jáde. ohun tẹ́ ṣe ni pé nọ́mbà tẹ́ kàn pé ó kọ yín méjèèjì bóyá ńlẹ̀ ń jẹ́ àbí Aró. ṣọlá ìbírónkẹ́ tàbí kẹ́ ẹ pera yín ní kẹ́mà ìbírónkẹ́. kẹ́mà kẹ́mà. Yeni fabrics àti MPG farms kí n sáré pé n tó wà lọ́wọ́ mi pápápá á sí ni mo ṣí àwọn ètò yẹn láwẹ́láwẹ́ a sì mọ̀ pé àwọn tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ìrọ̀lẹ́ yìí àwọn tó bá kàn wọ́n á tètè kó gírí mọ́ kó tó di pé yóò lọ bú lápá abòmí. thank you zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ah ẹnu mi yà bí ok zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine àti plus two three four eight zero nine two two two ten five nine ojú òkú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ̀ bíi hello. hello. O kọ yín mà. ọlápàdé kẹ́hìndé. ọlápàdé kẹ́hìndé láti bo. láti máàmù. máàmù lẹ ti ń pè mí bẹ́ẹ̀ni. ẹ wá gba aṣọ unique fabrics ankara kọ́ nìyẹn ankara unique fabrics. Hmm. yẹn sàbí ilé wálé ní ọdẹ lásà. ọ̀la náà ní kẹ́ ẹ wá òní ò lè tètè bọ́ sí náà tẹ́lẹ̀ ọ̀la ní kẹ́ ẹ wá kẹ́ ẹ béèrè ẹwà èdè ẹ bá ń bẹ̀. yẹn sà yẹn sà. hello. hello sir. hello. ibrahim akíntọ́lù. ibrahim. akíntọ́lù látògbè. láti ògbèrè. òjé. òjé lẹ́wà ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ MPG Farms. hello. ẹ kúrọ̀ lẹ́wọ̀. ẹ kúrọ̀ lẹ́mà. fúnkẹ́ fúnkẹ́ adékúnlé láti oríta challenge. fúnkẹ́ adékúnlé láti oríta challenge. bẹ́ẹ̀ni. ẹ wá gba tíkẹ́ẹ̀tì MPG Farms. ọ̀dọ̀ ẹ ṣe ni o abẹ́ ẹ̀ fẹ́. ok ah kò ẹ sọ àmọ́ ah, ìdàkárà náà mọ́. Ah, ẹ gbadìyẹ náà ọlọ́run jẹ ránkàrà jẹ nígbà mi ẹ kọ́kọ́ mú kunú ná okunú la fi gbé tìta. Hmm. Hmm. hello. hello ẹ káàsán fún ṣùgbọ́n adékúnlé ni láti di arẹrẹ. ìdí arẹrẹ lẹ ti ń pè mí. mo tí porúkọ yín mà. wàsíù adékúnlé. wàsíù adékúnlé láti di arẹrẹ. tí n bá fún yín ní àǹkárá unique fabric ẹ lóde tẹ́ lọ. òde wà. òde wà. bá tiẹ̀ mú yín lóde télọ̀ tún wà náírà tó wà. àyàyà ni ó bá yín ràn <laughs> yóò ṣàkóṣẹ́yìn fún yín ẹ wá gba àǹkárá. hello. àyàbá kúrò lẹ́gbẹ̀ẹ́ jẹ́ fún bẹ́ẹ̀. àyà dìtè lọ yóò bá yín ràn àpò sẹ́yìn báyìí. ibi ẹ̀yìn ọrùn yín làpọ̀ wà ẹ̀ mọ̀ tó bí ògúnrẹ́ ẹ̀yìn yín làpọ̀ wà. hello. hello. ó kọ yín ẹ ra o kazeem ahmed. láti bo. láti akademi. akademi lẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni sá. ẹ ti má rì. èyí tí màá rí o. Ah, tí wọ́n á fún yín lóde ìdí adìyẹ bó lẹ́ ṣe ṣe náà. màá dé ni sá. ọbẹ̀ yín ò lè dùn ọbẹ̀ yín ò lè dùn. wàhálà yín dùn. ọ̀ya ẹ̀ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ ń gbà náà hello. hello. adelisa abimbola láti sanyo. láti sanyo lẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni. ok sanyo lẹ sanyo la sanyo la hmm. ṣé ẹ wàá gba tíkẹ́ẹ̀tì kẹ lọ gbadìyẹ. Ah, bẹ́ẹ̀ni sá. ok ẹ wàá gbà. hello. hello. orúkọ yín. yusuf ibrahim. láti bo. láti Pápá Ẹlẹ́yẹ pápó kílẹ̀ pé yìí. pápá ẹlẹ́yẹ. pápá ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ni yusuf ibrahim. irú ẹyẹ wò déré kókò ẹ̀ńdẹ́kẹ́jì fẹ́ yẹ nù. <laughs> ẹ wá gba Ankara unique ẹ wá gba Ankara unique. yusuf ibrahim. yusuf ibrahim. hello. hello. pápá ẹlẹ́yẹ. yes sir yes ma. adéyẹmọ tóyìn. láti bó ma. láti ọwọ́ dé akadẹ́mì ìyànà odò ọba. ìyànà odò ọba lẹ́wà yìí bẹ́ẹ̀ ni mà. tí n bá ra nkàrà ọ̀pá mẹ́rin fún yín òde wo lẹ fẹ́ lò lọ báyìí. òde pati wà wíkẹ̀ndì. ní wíkẹ̀ndì náà. bẹ́ẹ̀ ni sà. ẹ yà wá gbà lọ́la lọ́wọ́ ẹwà èdè. nígbà wo ni sà. ọ̀la ni ẹ wá. mo ti gbọ́. ṣé ẹ ní télọ̀ tí ó ràn. bẹ́ẹ̀ ni sà. aliki fún yín ní sàdíà ọ̀ràn yeye yọba yẹn lọ́dún bá tọ́ bọ̀bẹ̀ cool sàdíà ọ̀rọ̀ ṣe engagement fáwọn ọ̀rẹ́ wa wọ́n padà lẹ́ lóko ni. sàdíà sàdíà rẹ wèrè sàdíà rẹ wèrè. <laughs> hello. sàdíà ni amúnigú. <laughs> hello ọ̀rọ̀ ṣe engagement hello. hello. ó kọ yín jàre. adéníyé olùdarí. adéníyé olùdarí láti bo. láti alégóńgó. alégóńgó lẹwà yìí. Eh. Adéníyì tí máa fún yín làǹkàrà ọ̀pá mẹ́rin kọ́ ni. ọ̀dà. ẹ ń ràn dáadáa. bẹ́ẹ̀ni. Unique Fabrics ní ẹ̀wá gba àǹkàrà ẹ bèrè ẹ̀wà èdè lọ́la kẹ́ ẹ gbà lọ́wọ́ ẹ̀. hello. hello sir. orúkọ yín. Àkànmú Àlàbí látòkè Bọ́là. Àkànmú Àlàbí látòkè Bọ́là. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n mi Àkànmú sórí ndí adìyẹ bá dọ́wọ́ yín náà bó lẹ́ ṣe ṣe a <laughs> fi ṣe barbecue ni. barbecue lẹ́ padà fi ṣe. <laughs> bẹ́ẹ̀ni. Ah, ó pe bẹ́ẹ̀ ok ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ MPG Farms ẹ ṣeun. Hmm. Unique Fabrics nígbàgì adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ṣe MPG Farms lólúyọ̀lé estate adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan jẹ́ sáré ta kọ́sọ́rọ́ sí ojú ọjà kí wàá lé ọ̀rọ̀ tèmi ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ẹ ẹ bá ẹnìkan ẹ pìtì ẹnìkan hmm, ṣùgbọ́n inú ilé ayé náà láti bá ilé ayé láti bá pé táwọn kan bá lè wà lókè díẹ̀ tọ́wọ́ wọn kàn ń torí ọ̀wẹ́ wọn kàn ń pọ́n ju tẹgbẹ́ lọ wọn ò fẹ́ fi hàn páwọn jù lọ hmm, baálé kí n pètò yín ìgbésẹ̀ ajuni lọ ìgbésẹ̀ táwọn ajuni lọ máa ń gbé mò ń bọ̀ mò ń bọ̀ ẹ kú kalẹ̀. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ rìsẹ̀pṣọ̀n wa. Ó rẹwà o mọ tó tutù. Spark àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. Tábà ń ṣayẹyẹ, tábà ààyè ìgbọ́pọ̀ sí ń bẹ́ẹ̀. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn lè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé àjọ sọládọ́yẹ outreach law foundation pẹ̀lú àjọṣepọ̀ orí òkè tẹ̀síwájú tó wà ní gbẹ̀dọ̀ àkàrà ìjọba bílíọ̀nù náírà nìbàdàn nípẹ́ gbogbo ènìyàn síbi ìpàdé agbára ọ̀sọ́kan orúkọ tá a pàkórí ẹ̀ ní ọlọ́run àwọn bàbá wa níbi tí ìrónilágbára ọlọ́sọ̀ọ̀sù tí àjọ ẹlẹ́yinjú àánú sọládọ́yẹ outreach law foundation máa ń ṣe lọ́sọ̀ọ̀sù tóṣù kẹjọ ti máa wáyé bákan náà kí àgọ̀rọ̀ ènìyàn àwọn pọ́ àtàwọn tí ò rọwọ́ hàn ní láwùjọ tó ti máa jàǹfààní ìrónilágbára owó oúnjẹ ọ̀fẹ́ lónìí rọrùn irinṣẹ́ ọ̀fẹ́ bíi ọ̀kadà tó aṣọ àyànrá mọ́síìnì ìránṣọ dryers mọ́síìnì tó yẹ gúgúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ ni wàá bẹ̀rẹ̀ fúrufú oúnjẹ tó fẹ́ jẹ àtọ méjì òwúrọ̀ friday august twenty seven títí di àfẹ̀mọ́júmọ́ sátidé lẹ́rùkọ àdúrà fi máa sọ lálàlà pẹ̀lú orí yẹn wòlíì sunday sọ ládòye ni wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ níwájú hyper service tó wà ládojúkọ wọ́lọ́wọ́ all ìdí ìrọ́kọ̀ agúgù láti bẹ̀ láti máa fọkàn fẹ́ gbẹ yín ẹ̀wọ́ mọ́tò tàbí kẹ́ gbé ọ̀kadà látọjú ọjà amúlọ́kọ dé ìyànà akíkẹ́mi ní orí òkè tẹ̀síwájú nígbẹ̀dùn níbàdàn abọ́tara tẹ̀mí ń bẹ ẹ̀rí dájú pẹ́ lóbòmù tẹ́ bá ń bọ̀ call zero nine zero fifty two eighty seven forty nine twenty six. ó kù bí ìṣẹ́jú mẹ́sàn-án káago mẹ́fà kóró kango kọ́lọ́pọ̀ ló ti ń bi léèrè àwọn tó ní nọ́mbà mi sọ pé bàbá mẹ́ta dà bàbá mẹ́ta wà láyọ̀ àtàlàáfíà àmọ́ ẹ mọ̀jẹ̀ ń tàn yín ọkàn rẹ̀ gbọgbẹ́ ọkàn rẹ gbọgbẹ́ gan-an. ó gbìyànjú níwọ̀nba ọmọdé tèmi ẹ mọ̀ pé gbọ́n mi ni bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ àmọ́ síbẹ̀ náà ọkàn rẹ gbọgbẹ́. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ tótó ayé tótó ayé máa lè. báago márùn-ún kù bíi ogún ìṣẹ́jú tèmi àti ayífẹ́lẹ́ jọ ń takùrọ̀sọ lórí ọ̀rọ̀ ẹnìkan tí àwọn tó wà nípò agbára fọwọ́ lágbálójú nílùú ìbàdàn yìí náà ni ẹ gbọ́ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. ayé tótó ayé tótó. wọ́n á ń béèrè pé bó ni èwo ni ká fi ṣáájú nù méjì torí nǹkan bíi méjì yìí mẹ́ta ló wà níwájú wa a béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi ó ní ṣẹ́gun kí ló fẹ́ kí n máa lọ sọ lórí rédíò. kí láti máa ṣayé ìsì ọ̀rọ̀ kò yé. ó sì fẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó débè mí náà ṣùgbọ́n iṣẹ́ rédíò kò sí ní ta fẹ́ ṣe sí i. àwọn tó jẹ́ àgbààgbà tá a bá ń di iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ọmọ kú fún wọn lé tí wọ́n sì padà wá sórí rédíò wá sọ̀rọ̀ kódà wọ́n parí ètò tẹ́ ẹ̀ ní mọ̀ pé nǹkan kan ṣe wọ́n wọ́n á lè parí ètò tán òkan bu ẹkùn wọn mo ṣe máa ń sọ fún yín pé ẹ máa gbàdúrà fún wa nígbà míì tá a bá ṣàwàdà àtinú wa dùn tá a rẹ́rìn tẹ́yìn náà rẹ́rìn lé tẹ́ni bá bá wòlé làwọn boys yẹn o ọ̀pọ̀lọpọ̀ ló ní tó lọ ń kojú tó bá kúrò lórí ètò tán bọ́n ṣe train mi ni pé gbogbo abẹ́ fúláwà tó bá wà ní iléeṣẹ́ rédíò pátá ibi ìhà nǹkan sí ni. bó o broke apabẹ̀ ló jù sí bó o ń ṣàìsàn lọ́wọ́ abẹ́ fúláwà ló jù sí ọba tí ń jáde lẹ́nu géètì ó tó mú nǹkan rẹ̀ padà. bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ sọ. mo rò pé nǹkan tí ẹnìkan rí nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó ń lọ bí ọdún méje sí mẹ́jọ báyìí tó ń sọ fún iye léwédú pé mọ̀mọ́ ẹ sì lajúlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bí púpọ̀ ọmọ yín wá lọ ń ṣiṣẹ́ ayé <laughs> wọ́n mọ̀ dààmú ìyá mi ìyá mi náà bá jí láàárọ̀ kùtùkùtù. ọdún méje kí ni mo ṣe ń sọ ah irọ́ o tí wọ́n lọ bí ọdún mọ́kànlá sí méjìlá báyìí. táyà mi náà bá jíde láàárọ̀ kùtùkùtù ló bá ríra ńlá mi lójú mi níṣẹ́ òsì. mi tẹ̀sí bí ó rántí ọkọ rẹ̀ nítorí gbà mí tó náà bá rántí ọkọ rẹ̀ àmọ́ ńlá mi lójú. mo ní ṣé kò sí mo máa ń wo déètì pé àbó ti bọ́ sí déètì tí bàbá kú ni ó ní irọ́ ó ní àwọn <laughs> wọ́n lẹ́nìkan lórí ọ́n bí ó ti lọ ṣe MC mo ní MC àbí mc <laughs> wọ́n lọ́mọ ẹjọ́ tó ọmọ ń tò kiri ń gbẹ́ bá ti ń ṣe patí hù wọ́n lẹ́nu yẹn wá pè mí pé ṣé mi nìyá rẹ̀ lọ́wọ́ ní à mélòó lẹ́bí tẹ́ fi ọmọ yín lẹ̀ kọ́ lọ́mọ ṣiṣẹ́ ayé. ayé gbà wá yí ogún ni. orúkọ ènìyàn kí oríṣiríṣi ọ̀rọ̀ bọ̀ wọ́n ń kùn ìyá mi ò sùn mọ́júmọ́ oníṣègùn <laughs> ah, dákun wọ́n lọ́kọ mi wọ́n ní bàbá mi. kí la ti máa ṣayé yìí sí o. iṣẹ́ ayé ló ń ṣe mo ní mọ́mì kò sí iṣẹ́ kan tí ìṣiṣẹ́ ayé tó fi dórí kọ̀ǹdọ̀ iṣẹ́ ayé ni tálámọ̀ tí ń wọ mọ́tò tó fi dórí tíjà iṣẹ́ ayé ni tó fi dórí àwọn doctors àwọn nurses iṣẹ́ ayé ni tó fi dórí àwọn tí ń kọrin lórí stage iṣẹ́ ayé ni màá sọ fún mi níbo gbàgbọ́ yín wà ah, mo nígbàgbọ́ àwọn ń bẹ lọ́wọ́ àwọn ọmọ eh, kankan tí mo fẹ́ kẹ́ gbàgbọ́ ni pé tó bá jẹ́ pé iṣẹ́ ayé ni hmm, ẹ̀yin ẹ fi mí lé ayérayé lọ́wọ́ ayérayé lágbára jayé lọ òun ló pilẹ̀ ayé òun ló mọ̀ pin ayé òun ló mọ̀ bẹ̀rẹ̀ ayé tó bá fi mí sínú ayé ó mọ bí ó ṣe ṣe mí táyé ò ní gbé mi jẹ. o ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè mo ṣe máa ń tẹnu mọ́ nígbà gbogbo pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbàdúrà fún mi ẹ ṣeun gan àwọn tó ń fàdúrà ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan téèyàn bá wá ṣiṣẹ́ yìí tíràwọ̀ ẹ̀ bá fi lè ń jáde àkóso ṣòkòtò ẹ̀ kó lè ṣe tó lágbára díẹ̀ ni. bó mọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ wá nínú kíni. tọ́ba yà ó padà rogun sóhun nìkan ni. àmọ́ ọlọ́run ọmọ wà pẹ̀lú wa yóò sì mọ̀ tẹ̀ wá síwájú. ẹ ṣeun abiyamọ ayé o ẹ ṣe o ojú òní ti yàn àtẹ̀yìn tẹ̀ ń kí wa kó ọ̀rọ̀ ìyẹn wa ṣeun gan. a ní fi ẹ̀ gbà. Ah! arákùnrin kan wà pẹ̀lú mi bẹ́ẹ̀ ni mo ní ọ̀dọ́mọkùnrin kan pẹ̀lú mi láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn à ń gbìyànjú ká má gbé ètò yìí pàápàá jùlọ láyìn káyìn ẹ̀ sílẹ̀ àkọ́kọ́ ó ń sá fún ẹnu ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n á tún ní Fresh FM tún dé mo fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó máa gbọ́ ètò yìí mo sì mọ̀ kó máa ń gbọ́ rédíò dáadáa bẹ́ẹ̀ ni tó fi dórí iléeṣẹ́ tó ń lu koro fún iléeṣẹ́ ọlọ́pàá. nàìjíríà ò lè tètè gbàgbé n tó ṣẹlẹ̀ nípa ti endsars a lè gbàgbé àti gbogbo ohun tó padà wá bá endsars rìn labalábá rẹ̀ wà tó fi jẹ́ pé iléeṣẹ́ àwọn tẹ̀sán ọlọ́pàá kan wà tí wọn ò tí ì rí kọ́ dọ̀la bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́pàá kò mọwọ́ kò mẹsẹ̀ náà bá rìn bẹ́ẹ̀ ni ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. àmọ́ lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé àwa nàìjíríà yìí afẹ́ràn tó lóyìnbó pè ní hypocrisy àwọn tó wà lókè láàmú bú àwa fúnra wa tó bá fún wa láàyè gan fúnra wa a tún máa fi ọlá àtọ́lá rẹ ọmọ làkejì jẹ. kí la ti máa ṣayé yìí o. èmi ò sọ pé ohun tí ẹni yìí sọ fún wa yìí pé òótọ́ ni o ọmọ òkèyìn tẹ̀ ń gbọ́ ètò yẹn ní làákà ìjọ wa lọ fọpọlọ gbé ọ̀rọ̀ yìí ẹ gbà á ẹ jọ ọ́ ẹ jọ ọ́. mo sì ń fẹ́ inú mi á dùn tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí bá lè gbé ìgbésẹ̀ akin láti ṣèwádìí ọ̀rọ̀ tá à ń sọ pé bóyá lóòótọ́ ni àbá parọ́ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá alájà Bímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ ṣe ń gan wọn àtijọ́ ṣe é kàn wá lára náà wà pẹ̀lú ẹ̀yìn náà a ní gbọ́lá burú síra wa. ayé tótó ayé máa lè kí láti máa ṣayé yìí sí o.